ṣé ẹ tún fẹ́ẹ́ kówó yìí jẹ lẹ́ẹ̀kan sí i ni gbogbo ọ̀nà táwọn aráabí yìí ń gbà wọ́n tún fẹ́ẹ́ kówó yìí jẹ lẹ́ẹ̀kan sí i ni o owó wo ni ha owó tọkùnrin kan tí wọ́n ń pè ní James Ibori jí kó ìpínlẹ̀ Delta ńgbà tó fi ń ṣe gómìnà wọn ni owó náà pọ̀ tí kì í ṣe kékeré mílíọ̀nù mẹ́rin àti ẹgbẹ̀rún lọ́nà igba owó pọ́ùn ni bí wọ́n bá sì ṣòwò náà sí náírà lásìkò yìí yóò lé ní bílíọ̀nù mẹ́ta owó náírà tiwa dáadáa. àwọn òyìnbó ní United Kingdom ni wọ́n bá wa gbowó náà lọ́wọ́ jàgùdà bàbá olè tó jí kó lọ sọ́hùn nígbà tí wọ́n sì gbà á tán ọ̀rọ̀ náà dìjà láàrin mínísítà tó ń rí sétò ìdájọ́ ilé wa Abubakar Malami àtijọba ìpínlẹ̀ Delta ìjọba Delta ló lówó ibẹ̀ ni wọ́n sì ti jí i gbé ṣùgbọ́n Malami ní báwọn bá gbowó náà tán ìjọba àpapọ̀ ni yóò pín nítorí owó wọn ni ohun tó fàjà nìyẹn o báwo lowó tí wọ́n jí ìpínlẹ̀ delta yóò ṣe jówó ìjọba àpapọ̀ ṣùgbọ́n ńgbà tó jọ́wọ́ àwọn màlàmí lókùtàgbára nàìjíríà wà báyìí ó lóhun táwọn ó ṣe nìyẹn a sì gbóhùn ààrẹ buhari kó sọ pé rọ́ni tàbó òótọ́ ni màlàmí yìí náà ló sọ lọ́jọ́ kejìdínlógún oṣù karùn-ún tó parí pé wọ́n ti fowó náà ránṣẹ́ sáwọn o iléeṣẹ́ àwọn sì ti gbà á ní náírà òun àtàwọn ìjọba Britain sì ti ṣèpinnu lórí báwọn ti ṣe fẹ́ náwó náà ọ̀rọ̀ náà ráwọn aṣòfin lójú díẹ̀ ni wọ́n bá pa gbowó káàgbà akantan general ẹ̀ wa wọ́n ní kó wáá ṣàlàyé bówó náà ti ṣe jẹ́ ńlò náà bá yọjú sáwọn aṣòfin yìí lọ́jọ́ ìṣẹ́gun tó kọjá ó láwọn ti gbowó àwọn sì ti kó ránṣẹ́ sí wọn pínlẹ̀ Delta yéè làwọn ará Delta pariwo wọ́n láwọn ò mà kankan o làwọn aṣòfin bá tún ní kí Idris Ahmed tún máa bọ̀ lọ́dọ̀ àwọn lẹ́ẹ̀kan sí i kó wá sọ̀gbà tí wọ́n kówó ọ̀hún fún wọn ní Delta ni Idris bá tún wá lọ́jọ́ kejì níbẹ̀ ló sì ti sọ pé owó náà tí ìdán ọ́fíìsì òun gan àwọn mínísítà Màlàmí tó láwọn gbowó tí kò ránṣẹ́ sáwọn rárá ńlá àwọn aṣòfin bá lanu ta ló ń purọ́ ṣé Màlàmí tó lóun ti gbowó ni òun sì ti mọṣẹ́ tóun fẹ́ náwó náà lé lórí àbálágbowó kà tó lóun gbowó lánàá tó tún dé lónìí tó lòun ò gbowó ọ̀hún ohun tó hàn ni pé wọ́n tún fẹ́ẹ́ jówó yìí kó lẹ́ẹ̀kan sí i ni o olè di mẹ́ta wàyí níbo làwọn ọmọ nàìjíríà ò gbélé ìgbà màlàmí tó ní wọ́n ti kówó náà ránṣẹ́ sóun ní nàìjíríà wọ́n fẹ́ẹ́ fowó yìí pamọ́ ní pọ́ǹlù òyìnbó ló jọ àbí báwo ni wọ́n ṣe kówó fún ọ ní náírà táriwo ó tún ta pé kò tí ì sówó náà lẹ́yìn tẹ́ ẹ tilẹ̀ ti mọṣẹ́ tẹ́ ẹ fẹ́ fowó ṣe bẹ́ẹ̀yàn ọmọ nàìjíríà ò bá tètè pariwo owó yín ò tún hálẹ̀ kan sí o ẹ tètè pariwo kẹ́ ẹ béèrè pé ọ̀gá màlàmí níbo lowó delta tí james ibori jí gbé lọ́jọ́ sí wà o bí bẹ́ẹ̀ kọ́ owó yìí ò tún wọlé lẹ́ẹ̀kan sí ni o èèwọ̀ òrìṣà kò gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀ ó ṣojú mi kò rò nìyẹn o nínú ìwé ìròyìn aláròye tó jáde lọ́sẹ̀ yìí